Hello guys, happy Sunday guys, Sunday guys. I have people here working for us. Happy Sunday guys, Sunday guys, Sunday guys. Happy Sunday guys, happy Sunday guys, happy Sunday guys, happy Sunday guys. Is working now? kí ni wọ́n ń ṣe dàní. okay okay you give me a message tell smart home security welcome to the okay nice. so it's giving me notification. Yeah, did you download the Tele Smart Home? No, but it's giving me notification. I mean, you send me, they send me an email right now. Yeah, Yeah, welcome to Tenos uh, Smart Home Security Mission Connecting. Connected. Okay. Yeah, but I'm not done over there. Okay, you are not done. Can you show me the lights? Yeah. And the other thing is, the, where's the camera? The camera is here. How many? It's two? So this is for the one. five visits a week. Yeah. You plug the lamp here, and then you turn on, turn off. Like this one. Mm-hmm. Where is it? Where is it? Bring it out. Let me see. I, okay, I can plug it anywhere. Yeah. Okay, plug, plug, it, there. Let me see. Yeah, but we need the light. Like this one. Yeah. You want this one? Okay, come to this. I can, I can plug it from the back of the chair. No, you kí o ṣe okay, we don't stress. But I need to touch something here. Uh, we need to wait a little bit till okay. the water bottle will start working. Okay. And uh, same thing for this one. Okay. Two things like okay, do you want to sit down? Oh, see what? You want to sit down a little bit? Down? Do you, do you want to, have your seat? Sit down, no, no, it's okay. Okay, <laughs> okay. it's okay. Tolú gbé kinní yẹn fún ọ gbé kinní yẹn tó wà lókè yẹn jáde kó rè àti kámẹ́rà tá gbà tí wọ́n wọ́n dàsí wa ní kámẹ́rà yẹn actually the something they just offer me they say they want to come and store it for me the line tí mo ń lò so and mo sọ fún wọn pé mo ní kámẹ́rà indoor camera see look at this one. I thought it's going to be daylight. You see, is that the light? No, there's not the light. Where's the light? This is for the camera. This is uh, for the light. No, you didn't come with the light. You they they promised me four things yesterday. For for what? four four. They promised me four items. Yes, uh, four items. You have yeah. four. Wait. They promised me. They said what lights and the they promised me the this one, the no, skirt. I have it here. It's uh, one like this, one like this. but this one is two. It's the same thing. These two. Yeah, it's not the same thing. This is for lamp specially, okay, and this is for everything. Which lamp? Like uh, this one, the lamp that you plug into the wall. What is it going to do with it? I have this a lot you of. You can sockets. turn off, turn on the light with your phone. is that oh, mo rò pé wọ́n ní wọ́n ń kó iná bọ̀ ní nàá ẹ́ o sọ̀rọ̀ mọ́ tá a bá ti ní sọ̀rọ̀ báyìí ṣe bá jọjọ ń sọ̀rọ̀ níye bí wọn náà bá wọn sọ̀rọ̀ o náà tó ló dá ṣe dà ṣé nǹkan tó ń sọkọ yẹn ni a lie and I told them that I even have this like tí mo ti rà sílé láti two thousand and two thousand and twenty kan mo ti rà iná rẹ̀ pé mi ò tí ì fìzẹ̀ láti gbà yẹn mo ní mo tún ní kámẹ́rà gan ṣebí we have the camera kókó gbé fún mi kó bá wa ṣe ìgbà tí. kámẹ́rà yẹn dà kámẹ́rà ta ní èkejì eléyìí tá a fi ṣe ìta prox rẹ̀. So what is that? This is for the camera. Okay, this is for the camera. Oh, so it won't work good. So look at the camera I have got before. Wo camera ti Eh, eléyìí gan tí mo tó tí ẹ ti wà ní ìgbòho dàbí tó kó wáyìn lọ màá tán sọ pé wọ́n fún mi níná wọ́n máa fi ojú èèyàn ẹ eh? ṣóhun. you done inside? Uh, we'll see if it's gonna work. If no. Do you see? The camera to be wonder. Where is the camera go? The camera is here. Okay, let me see the camera. Can you show me? Uh, you need to create Toast account. You have a Toast account? Um, yeah, we have a Toast account. Yes, we have, have, We have. We okay, have. you need to download Toast Smart Home. we have eh? they, already they sending message to me. No, but it's enough. Okay, so that one is an app. Camera. Let me see this camera. Oh, it's very small. It's a good camera. Yeah. See, I have this also. Look at it. This. <laughs> I don't know. It's also good. Yeah. You this know, when they offered me this one yesterday, I said to them, I have it. I think already. this is better. Than one. Which one is better? This one. Okay, yours because it's your company is better. No, I think it's better. We'll see, you'll see. Once you install those. Where are you going to put this one now? I'm going to put this wherever you want. You can see this. Yes, you can put it on the wall, but you have the cable, or you can put it everywhere where you want. Because you know the other one, you know why I put it aside because of the when somebody used the other bathroom, and it's connected with the phone and you are coming from the bathroom this top bathroom you understand so they should put it on the wall but oh right it that front eh yeah. the front from normally left is okay tí because you see, sí ká tí o ní tó yẹ pé tá direct then anybody coming in pick the person coming in yeah, exactly. yeah that's eh, eléyìí torí ti bẹ̀rẹ̀ sí ìsàlẹ̀ ló ń wà. Okay. <laughs> Someone need to, to security conscious. Uh, these people, they offer me something, just they say it's just free. Oh. Okay, so tó bá di lọ́la ìjọba lọ gbé bíìlì wa oh. <laughs> o. Kò fẹ́ kiri You just need to be security conscious. When they offer me, I need to just take it, you know. I just, I have a camera, indoor camera before. The, well because of the uh, what the condo, this condo, we cannot uh, eh, fix by the door, so they change it to indoor again, indoor camera. Happy Sunday, guys. So, <clears throat> is it working? It's not connecting? Uh, but maybe you can plug it here instead of you going up and down you can plug it there when it now connects you can place it wherever you want to ṣé o gbọ́ nǹkan tí mo sọ ṣé o náà gbọ́ torí bó ṣe ń lọ tó ń bọ̀ yẹn pé kó kúkú gbé kinní yẹn wá bí o fẹ́ there is a socket plug oh, here. Uh, ah, but we don't have enough plugs over there. We have a lot. We have a lot here. No, uh, but uh, for the mode in the mode. Uh, because now it's not working and I don't. Oh, it's maybe working. So that's why I said maybe you should put, I mean, you should come and fit, uh, plug it here in the room. When it connected, then. So there is a plug on the side. There's a plug. We have a lot. Look at plug. Look at plug. We have a lot of plug here. Eh? Can I do tí o fẹ́ kíní tó wà ń bẹ̀ yẹn connect yẹn tí wọ́n máa gbé google yẹn mi ìfẹ́ kó disconnect google yẹn. Is it going out? Yeah. To do what? kí ló fẹ́ lọ ṣe mí ò lè kọ́ mi a máa jọ lọ mi kí ló fẹ́ lọ mú tí ò lè kó gbẹ dání lẹ́kọ̀ọ́. Eh? It's not working. So she don't also smell downstairs and so Right? At the door. So we can, or you can just call me here. But it's gonna take like to two minutes. I'll just get something, so yeah. Okay, I'll come back again. Hmm? Let me just. Ó yẹ kí plug orin fún wa kó máa gbọ́ Two minutes. So mú kí dání.

You can get this close to yourself. Hmm? You can get it close to yourself. I go feel go for So you don't want the plugs? No plugs? Those two. Let's see the light first. This is better. But, but is, uh, you, you see, in this house, yeah. I have a lot of plug. Should I show you? Yes, but the plugs, this one you can turn on, turn off with your phone. So you plug a lamp like this one, you plug a lamp, and you can turn on, turn off with your phone. That's the thing. Okay. Okay. but iná yẹn now, èèyàn lè tọ́ iná yẹn náà kó trim iná yẹn sí coloured. Do you want to, do you want to actually Should I, let, let's try this with this one. The lights? The, yeah. You don't have enough. You have three here. Yeah, but let me just try one. I want to see how it no. looks like. Uh, it's the same. It's the same thing. I want to see the color because you say it's colored, right? It's not colored. It's white. It's white. But it's you say it's colored. It's yellow white. It's Ye not colored, no. Yeah, it's yellow white. Let me see. I'm not taking it. Is, it. Yeah, I know, but it's the same thing like what you have now. It's, it's, the only thing is this you can turn on, turn off with your phone. Same thing with this. This, if I take this and I plug the lamp here, this one, You can turn on, turn off with your phones. That's the only thing. Actually, yesterday when it was, I mean, two, three days ago when they were telling me that they want to give me, I have credit in my phone. They want to use that to give me something, this and that and that. I thought it was that camera and that uh, light. But you know what? It was just tiwa ní tí mo ti rà have this slice long time ago But ti ra náà Costco kan mo ti ra náà nígbà yẹn two thousand and twenty so I fix one in this room I can control this also with my phone so the other one for my room this I mean the other room needs to be fixed also but damn, gbẹ fún wẹ́rẹ́ bá gbẹ fix ilé tó bá lóun fẹ́ one plug You kó bá fix ilé rẹ̀ kó bá yọ ilé bá a sọ fún. Uh, fojú lára. Could you fix this one instead for us? No, <laughs> no, sorry. You cannot help me to change it. The one in my room. Hmm? You cannot help me to fix this one in my room. No, I can't. Sorry. <laughs> Why? sorry, Bawo. You're not supposed to do this. She mọ́ sọ pé after some days but like àgbẹ̀mọ́ ni kàn á yọ ọ́ kúrò mm-hmm. ó máa ọdún mo máa láìkí kámẹ́rà to tó má ti fix kámẹ́rà mi síná tó wà lókè yẹn mo lè fi ṣẹ̀fọ̀ àbọ̀ kó tiẹ̀ ní ìtì. ṣé nísìnyí mo ṣẹ̀fẹ̀ máa fi náà sí ní ọjọ́ tí ó ti pé ó ti its number kì í ṣe kú kì í ṣàrùn. people looking at me here are you banned not to comment on my platform just to be looking ẹ má fojú wò mí. tolújọ plọg mi ìfojú ti jẹ́ ń lọ plọg mi jẹ́ ń ṣe tíì àti ìjẹ breakfast let me take it in suspected eight nine ten what do you say oh a dẹ̀ lọ sí ibẹ̀ lẹ́ẹ̀kan. kámẹ́rà ẹ̀ tí à ń lò yẹn ó sọ pé tóun gbé wá yẹn ṣàmàwò ṣóun ò ibo ló fẹ́ fi plug sí. ẹ́ gbogbo plug tó gùn yẹn ṣé plug tó gùn yẹn náà máa fún wa ní mílíọ̀nù wọn kì í lo smart eh, plug tó gùn yẹn mọ̀ plug tó ní wáyà wọ̀nyẹn a ní àwọn smart smart smart ones yẹn yọ ilé ìfúnkóre yọ smart ṣebí plug tó ń pé wá rẹ̀ ó wù ó yọ yẹn wá yọ tibẹ̀ yẹn wá kar tolú. okay. this is better trust me this is better because you have two like this okay. See, I have this also. We can control with the with the light. What? Oh, so you're clear, eh? Oh. I have a lot of smart plug. I have this one like six in this house. I still have the new ones. you see? But you decide, that's what we have. You choose either this one or the light. This also smart plugs. I will late because of this I eh, wasted time for it. Eh? Mi ìsanwó fún ẹyẹ eh, tí n Okay. The woman like it. Okay, no problem. Me, some fún ó yàgbà kó ṣàfihàn. Ṣé inú yàrá ló ti ń ṣe lọ́sìn? You don't. dey? not yet. ìgbà tá à ń aware of this one one what? of it but in nǹkan mẹ́rin náà fẹ́ fún mi they promise four four what? items they promise no, four. it's two items I have in the order if you want more you need to pay. can I call back they they promise me plug they promise me the bulb they also promise no, me yes, camera that's four things. you choose between plugs or light? It's not light. It's a bulb. It's this one. You this is uh, you, I have the confirmation. I suppose so. I don't lie. They promised me it's four items. Plug. It's uh, it's two. I can choose. I have the order here. Tolu. No, not two. Not two plugs. I'm not talking about two. They promised me this plug. They promised me the bulb. I mean the lights You understand? They promised me camera. It's, there's no lights. It doesn't exist Lights. The only thing we have is this. It's bomb. They promised me camera. Camera. Camera. And, and the hub, the hub is this. Oh, one. the hub, that's four. They that's promised four. four. Yeah, that's four. This one is one. This is one item. This is one item, one item, one item, and uh, the bulb one item. It's that's four. four. Yeah. Yeah. So you are giving me the bulb too. You choose. I can give you the smart plug. I can give you two. This one. This one you choose. You want this or this? You choose. You have to choose. Which one you want? No. Tolu, that's not what they promised. Tom Bagba Komakolo. Tom Bagba Komakolo. Move exchanges. They promised four things yesterday. We are expecting four things. The bulb. Yeah, four items. And the, the plug. Camera, not, the excuse me. Yeah. Not, not, not uh, like, not four pieces. Four items different. It can be yes. six. The plug the, the camera, camera, the bulb, the bulb, that's three, and the hub. Then the hub. That's, that's four. that's but you said you are not giving me this one now, ah, Bob. No, you choose. You can have one plug, one this, or if you do not want this, you can have this, two like this. If you don't want this, you can have two like this. You choose. Okay, yesterday, okay, yeah, you yeah. only promised me one, Abi. One of the chairs, but we bought two, so because it's better than the bulb. Ṣé for juicy. choose which one you want, okay? Okay. So this is, I'm just going to be here, okay, in the room. You can put everything here. Okay. Say I'm not paying for it. Who told you that? Uh, well, not going to pay for Wi-Fi. I'll do something for you. Kí ló sọ? Kámẹ́rà yẹn kò ló wúlò fún mi. What's ti ṣe yẹn tán. That one is done. Uh, yes, uh, I, will keep this one for the camera, okay? Okay. So it will have a good What do you want for this one? The camera you want here? No, we want it up. Um, up here? Yeah. Okay. I need to make two small holes in the wall. No problem. Okay? Just small. Hmm? I said small. Yeah. So can you show me where you want? Let me the Um, somewhere up here, so okay. can face the door. I guess here is good. Yeah. Yeah. yeah. So, wàá wá gbé títí wa yẹn kúrò nílẹ̀ àbí? Yeah. ó ti yé a máa páàkì tiwa yẹn kúrò lẹ́ ó máa wúlò ó máa wúlò a lot of things sáà tiẹ̀ ní sínú story tàtẹ̀ tí ìjà yẹn gan tẹ̀ yìí sí kò tí máa fẹ́ ra iná yìí sìn yìí o èló ni mo rà ń gbà yẹn kò lè less check it sef check it for me gbọ́dọ̀ fi fóònù ẹ sí check iná yẹn sìn iná check iná oye tó ń ta náà yẹn sìn check it. smart lights this one this particular one èmi rò pé òun ní ṣọmọ pé òun ni mo rò pé òun mi mọ̀ pé ṣé bọ́ọ̀bù iná ni light smart light ni wọ́n pè àbí smart light wọ́n náà pè pé light give you light wọ́n sọ pé they are giving you bulb ṣé wọn bọ́ọ̀bù ló yẹ kó ń pe léyìn wọn gbúdọ̀ pè ní light this is light. this is a light switch. No, that's how it's called. Light yeah, okay, switch. no, I'm not talking. I know that that one is light switch but this one is bulb. it's a bulb yeah. But they call it light yesterday. <laughs> smart light. That's what they call it yesterday. So smart light. Our, they call, when they said they want to give me smart light, I said I have some smart light. I've not even fixed it that I don't need it. Yeah. You see, you can yeah. see. I thought I was, they were coming with this one. I don't know they are coming with just this one. <coughs> No problem. So which one you choose? This one is better, trust me. Okay. Because this you only have one and you see Okay, but this camera is it one or two? Camera? Yeah. One. One camera is also one. Yes. <laughs> you told me four items. This is four. So. Oh. But every camera has two inside. No. What on my ni? My ni wọ́n o. Can I have I one this them... camera? Huh? Yes. Yes, this one. And you cannot um, just okay okay a máa hang nǹkan sí ibi báyìí tó máa ibi bẹ̀yẹ tó máa máa wo kitchen nísìn ṣé ti bẹ́ẹ̀ bí tó ń gbóyè yo you just help me to put some hole here one one small hole here so I will hang the other one. I uh, cannot yeah sorry. I'm not saying you should help me to do it oh God kánú ah, bẹ̀yẹ kò gbọ́ nǹkan tí mo sọ bá mi wò ó. Don't you just want to hole? Can you drill a hole in there just one hole? I cannot drill any holes. Okay. Okay. Ah, ní kí ni tó fi ń drill hole yẹn fúnra wa a máa ṣe máa wò ó ṣá irú sí i. ó yẹ kí n sọ pé mi fẹ́ kí ni ni gbọdọ̀ kú àyìn that's not what I was expecting. ṣùgbọ́n ti sọ èlé náà tà. that's not what I was expecting anyway. gbé kámẹ́rà tuntun àyẹ̀wò ojú òwìwí náà fi sílẹ̀. Who they are Okay, so which one you choose? Plug it, let me see. Look at one plug. Put it here, let me see what happens, isn't it? Yeah, so you see? need the light. You need to plug the light first. See? You use something that's connected to the light. Báwo ni wọ́n ṣe Like this one, like this one, yes. Instead of like me have to unplug it, I can let them. Yes, okay, okay, put it. And you see you have one smart, yeah. this is smart, this is normal. Regular, okay. Regular, okay? So this one is for lights. It's with a diver, so we can make it lower or higher. So okay, put it okay. No, jẹ́ kó ṣe fúnra rẹ̀, jẹ́ kó ṣe fúnra Ma, ma, má má disturb rẹ̀. Má gbà lọ́wọ́ ẹ̀ stress wa, watch here. Put it here. Um, yeah, there's more in the middle there. Okay. That's what it is. Abúnṣepá náà yóò tún wá jẹ́ kí ojú mi fáyín. I like it tìkìrà tàná lẹ́yìn òre ẹ̀yin tí ẹ wà lókùnkùn lẹ ó fẹsẹ̀ kọ́. ọmọ nǹkan yóò fẹ́ fi fún wa nínú yẹn ṣé o mọ̀ pé ó máa tábà ṣe pé ibi tó bá ń tí kò fi náà yẹn sí ló máa fi sí kò fẹ́ ṣe wàhálà. má máa pẹ̀lú mi kò ṣọ̀tọ̀ èyí bá ti láìkì ló máa sọ don't, I don't like it, but I'm trying to explain. To okay, you. so explain. So explain. Explain. No, explain now. What I put in bright or bright same thing. Uh, did you download Tele Smart Home? Yeah. Yeah. Can you try to connect on the app? Okay. If I want one this Bob, where if I want to put it in that place, you put the it. thing is, here we have two. Is uh, we can put one. It's not. You can two. put it's one. one. You can put one, but it's not gonna be bright. Only one. That's the thing. Um. So what I do here? Like you see, you have this lamp. It's better you take this and you connect this. Uh. Yeah. Here. Okay. You have it. That's good. So you see, you already have the light dimmer. No, no, just give me save it. So let's just give it a little bit of time to work, okay? Ṣé ọkàn tẹ̀sí lè wò náà? Ó mọ nǹkan kò fẹ́ nǹkan kò fẹ́ wàhálà ni. Tó mọ̀ pé tó bá ti ń pe iná yìí sí o máa gòkè o máa ṣe wàhálà sí. Ṣé o plug o ti fit. Uh, eh, Did you fix the camera? Right? Uh, not yet, not yet. Need to wait for this. Oh, now it's ready. mo mọ̀ pé tí wọ́n bá sọ pé kó fi náà yẹn sí ó máa náwó sókè kò fẹ́ stress ni ìwọ mọ ni ìwọ mọ ni wọ́n sọ pé plug tán kàn máa plug ṣé mo béèrè fún plug iná àtọ́ sọ pé iná yẹn gan lánàá mo sọ pé ah, eléyìí mo níná lé o kó má tún fún mi mo ní thirty feet o ọdún mi lè fi ṣẹ̀ sí bíbá ẹ̀ mọ́ because èyí tí mo fi fíìsì sókè fún wọn gan oh yeah I, I have I, I will what I will do because this one no ètò náà fancy one. yẹn ló wà nínú yàrá ilé so i will leave it i can leave it for them or i take it out and fix their own for them. kí ló ṣẹlẹ̀. ok eléyìí gan kì í ṣe coloured just bíire eléyìí bọ́ọ̀bù ló fún wa bọ́ọ̀bù tó ń tà ní three three dollar. Okay. ok Fóònù ló fi ń ṣẹ̀kẹ̀. You can turn on, turn off the light uh, with the prior plus minus. Okay, I'll show you. Nǹkan tó máa ń ṣe, ìwọ láìpẹ́ nǹkan bẹ́ẹ̀ ìwọ náà ló kọ̀nẹ́ẹ̀tì sínú yàrá yẹn náà náà tó máa ṣéǹjì kọ́lọ́ oríṣiríṣi àìní òun nǹkan tó láì ọdún ilé bọ́ọ̀bù yẹn à nílẹ̀ náà àìní bọ́ọ̀bù ńlẹ̀ gan mo rò bóyá kì í ṣe nǹkan tí wọ́n sọ pé fẹ́ mú wá sẹ́ẹ̀ àbí to to to to be sincere with ourselves. but kí ni ìgbà tó wọ́n wọ́n tún explain for me? But don't tó tún explain for me? But tún ní explain for me? yeah i said that maybe what they explain is wrong. or what they give the or the instruction they gave to him maybe òun ló ló bóyá pick ẹ. Eh? He said the same thing to him Oh yeah, oh yeah. Read the email they sent to us. What do you mean? Hmm? Plug yìí kiri yẹn padà. Bó ṣe wo mi yẹn, plug mi yẹn padà. Kò tán náà sí ibo tẹ fún mi ní tì àmọ́ ń bẹ̀. Okay. Mo ma smart plug mélòó la ní? Èyí tàbí ìlò ní òfin ní ìwọ́ pọ̀. Yes, where is uh, what? sí kámẹ́rà kamera nìkan tó kọ̀ máa bá a gbé sókè a ní kámẹ́rà tẹ́lẹ̀ náà kámẹ́rà kámẹ́rà là ń lò yìí àdẹ̀sì ní ìpò ìkù kan tàti tàti Okay, and uh, so the light, do you know how it works? If yeah. you open the app? Yeah, I know how it works. So you put on the minus here, it's going to mm-hmm. turn it off. Okay. Your necklace is nice, eh? Necklace, thank you. Oh, this one's thank you. Mm-hmm. okay, so which one you choose? One like this or this? Because this, I think, uh, trust me, it's maybe better. Okay. Than just this one. You decide. No, let's take it. This? Yes, Yeah. Like this, it's for another light like this or... Yeah. This is for appliances too. So you can plug in appliances on this one. small appliances, not like a uh, okay. microwave. Okay, give it to give it to her. Yeah, what do for what do you want to use it? Um, Don't worry, we just use it. We we, we can microwave uh, plug it ourselves. can plug, uh, plug it for this. Kenny. Oh, the your the stand. The stand, yeah. Which stand? Your the stand, the ring light. kò ní kó kàn fún wa kó má worry. kó má wọrẹ. Yeah, we'll think about We can just drop it here. We'll think about yeah. what to put it. Okay. This is for light and appliances. Yeah. The other one is only for lights. Okay. okay. So this one. This also is for light, right? Yes, but it's uh, you cannot use a diamond. Mm -hmm. Like make it. You see this one? Like last. Yeah, Elizabeth. It's only on off this one. Okay. Okay. It's you can use for light and everything, but uh, yeah. Mm-hmm. Okay, I'm gonna put it here for now. And are you okay? Yes, I'm okay. okay. Inú tí mo rò ní mi jẹ ìgbà tó àti kámẹ́rà tí mo rò ẹ̀wọ́ kàn kó nǹkan wẹ́rẹ́ wẹ́rẹ́ wá èyí tó wà ní fún gbé bí kámẹ́rà yẹn fún mi plug omi yẹn nà tó lọ. Gbé kámẹ́rà yẹn fún mi èyí tó ti yẹ Has the camera started working? Uh, it's still getting an uh, update and it's... You want it already? No. Okay. Is already, are you ready to put it up? Yeah, yeah, yeah, you can tell and See. The camera is already Let's see, I have one here. So the cable, do you want me to fix it on the wall? Yeah. Yeah, with some different uh, things like this, yeah? Little Uh, yeah. Don't, don't make hole like this, small, small holes. No, don't make hole. Apart from that, just hang the no uh-huh. camera hole. and leave the wire but like the that. The wire will be like this. It will be rough, right? This is uh, this. You is it you going to pin uh, something or you're going to yeah, put some hole? Pin, pin. Okay, put the pin. Okay. Pin is good. Yeah. Sure. But I don't want any dirty in the wall. But it, it, no, gonna make two small holes for each pin. Just leave it. I don't need the. It's not. I mean, it's raw, but the just to camera. So it's okay. Don't worry. Yeah. Because I don't want to disturb people. Say. Uh, uh, just be careful if you disconnect this. Okay, the camera will be spoiled. Eh? Because uh, here we have a connection. Okay, what you can do for the camera not to stop working, you can put that off. Just and just, I mean, that place. No, kó gbé ibẹ̀ yẹn okay. To pé tá a We want gbálẹ̀ àbí wọ́n fẹ́ mọ̀. Tí a bá lọ ṣe mistake lọ kọlù, nǹkan tó ń sọ ti yé mi. You know now, you can do it. You can do it because if toba disconnect. No, I don't understand. What? Do you want to look at it? Okay, I can put this, okay? Okay. With some uh, metal pin, okay? Okay, metal pin, okay. I now, do you Let me see? Maybe one. Okay, it's not, it's not too bad. It's not bad. It's no, okay. You want to put more? Yeah, and then this one should be open. And I want this one to be up so that uh, time somebody wants to clean it, clean it. I don't want this. Yeah, I'm gonna put it on this side. Okay, okay. On this. it's not the It's not the Well, this is good. lè ṣe òdàwọ̀ rẹ̀ ó dábàá náà tó má ṣe sí òdàwọ̀ rẹ̀ kò já. Is it good like this? Yeah. I'm gonna arrange this. Can you come this way? That's not too much. What? Yes, it's gonna fit as well. Because if I, you're gonna see on the camera, you can open the app, you can see how you want to turn. Okay, I can turn myself, right? Yes, yes, yes. Look. It's here. Okay. Yeah, so you can come and see. Okay. What it looks like. No, I don't want my film to show. That's it. In your room? No, the bathroom, the, the other bathroom. I don't want the no, bathroom. No, no, it's not going to show. Um, yeah, this is the bathroom. Yeah. Oh, Show me that you don't put it for me. Yeah, come, come, uh, we'll see. show me the picture. Hello, once again, my people. Hope everything is okay. We are facing. Oh, We are facing our camera. Ay, ay, ay, ay, ay. We are fixing our camera. We're facing our camera for like us. You see the door, but you, you're gonna see the bathroom a little bit. So. Yeah, you can always turn. tó ti ṣetán ni ṣé lóun ti And uh, come see for the switch here. Okay. And this you can put on the floor or anywhere. Okay. okay. This for the camera, right? Uh, yeah, for the uh, boosting the signal. Okay. And uh, come see here. Yeah. yeah. Open the, the phone. Yeah. Uh, light appliance, yeah. So you want to turn it on. No, it's on. Now see, no light, it's off. Okay, turn it on. You have a light. Okay. And only one is smart. Yeah. Not both sides. Okay. Only the one with the the logo. The logo exactly is smart. The one here is regular. Okay. So you choose where you want to put and everything. Okay. No problem. That's good. Yeah. Okay. Keep the boxes okay for ten days at least. So for ten days box can you see because in case you are not happy you can return everything. Oh shit! yeah no problem. Eh, but you have ten days to return. Okay? Oh. But now the camera, I will show you something. Okay. I just need to do calibration for the camera. ṣé fóònù tiẹ̀ ló gbà yẹn kí ló ṣẹlẹ̀. kí ló ń ṣe lórí ẹ̀ ó dẹ̀ ní kókó ẹ̀. time somebody come here, you're gonna get a notification. The camera told you oh, I detected a person coming through here. Okay? One. So. Okay, this camera is talking? Yes. Okay, it's talking one. I'll show uh, to her, okay? So, this is the main page. You have this here, and you go video here, settings, recording rule, okay? So this, like this, is gonna record every time uh, there is movement. We're gonna add one a recording rule plus ground zone, next indoors next, indoor. Okay, and everything in the green zone mm -hmm. will be detected. You have a pen that comes with this one? No, I uh, mean, you can try and zoom in with this. Or maybe that's the same. No, yeah, it doesn't. Yeah. It doesn't. Yeah, maybe. Yeah. Yeah, cool, wà lọ́wọ́ ẹ̀ kó Yeah, so like me said, but yeah. So everything in the green zone, due to movement, it mm -hmm. will mm-hmm. detect and send you notification. Yeah. Okay. Uh, all the time. Okay. On your phone and emails, or just your phone you want? Emails. Emails. Okay, saved. Okay, now it's saved. So if you want to change something, you go to recording rule. Okay. Mm -hmm. And now we have indoors camera. You press on the pen to do modification, indoors next. When you come here, you have some options like this here, and you save. Okay. Now wait. Next. Well, oh, it's not checked. And, uh, okay. And you can make that. Uh, once it detects something, it will turn on this light. Okay. Do you want this or no? Yeah, sure. Yes, okay. So, uh, light dimmer, infinitely. Only after sunset or at all times? At all times? At all times. Because, okay. So, if we save this one, you can check for a light appliance too, and it will turn on the light appliance. So, mm-hmm. when you're gonna come in, yeah. okay, this will, and you turn it off. Mm -hmm when you come in, it's gonna turn on by itself. Okay. It's good? Yeah. Okay, any questions? Um, do you have any questions? No. No? Okay. I just need to make a test here now. I'm gonna test everything I installed. After this, I finish. Okay. What is this? The camera is alarm, Yeah. Okay, no, no, you, you should remove this, yeah. Okay, I didn't even know this, you know. <laughs> I didn't even know. So to talk on the camera, mm-hmm. okay, you press here. And you have hold to talk. uh, while using the app. hello, hello. hello. So yeah. Mm, so and this one is talking. The, I think the Tiwa one you kì í Some camera doesn't. Eh? Wọ́n máa ń Yeah. So yeah, you understood how it works? Yeah. yeah. In fact, I, we might need the camera to make fun. Mélòó the camera tí mo fi sílé ní Nàìjíríà yẹn? mẹ́fà márùn the that one is about four camera one camera one camera one camera two camera one in the kitchen one in the hall one in the room one in the corridor is about sixteen camera. The downstairs and Yeah, there is about sixteen camera in the house. Mm-hmm. Sixteen, yeah, sixteen. mo fi kámẹ́rà sílẹ̀ sílé ibi tá a gbé yẹn náà yóò mọ̀ pé mo fi kámẹ́rà síbẹ̀ kámẹ́rà mẹ́rin sílé dona ìgbà tá a fẹ́ lọ kó yẹn ó ti kó ó ti lọ yọ ẹni tó wà ń bẹ ó ti ẹni tó ní ó ní ní ó wọ̀n ṣé ṣé ṣé ṣé kò wọ́n ni o kò lè lẹ́tà bàtà ṣé mà is about five hundred ni mo ṣe kámẹ́rà pẹ̀lú owó owó installation wọ́n fi sí everywhere normally no irú eléyìí tó bá yí pé irú nǹkan tó ṣe ń sìn like uh, what i was thinking i wanted to connect it with uh, with the tv what the camera because the one i have before i connect with the tv uh, depends on uh, what you have like TV. If you have like a smart TV where you can download like the smart home, maybe I think you can have it on the TV. Yeah. No, but that one I well, I used it with this one before, and this inside the room The one yeah, but is not it's not the same. It's not the same one you had before. Okay. But anything, you have everything on your phone. You have everything on your phone, so you can always check on your phone and everything. Yeah. Okay. And if you, any, if I disconnect from my phone, everything will be in the memory. Yes, everything. It's in the cloud. It's uh, Telus, but it's only for thirty days. Okay. After thirty days, it's uh, it's gonna erase by itself. Okay. So if you wanna come and check here, you go on video like this or like hmm. this here, and you have saved here, then you can check uh, this. Yeah. All right. Go. Let me just see the test how it's going. Okay, it's good. Any questions? No. No, everything. For now, good? nothing. Okay, have a good day. You're welcome. Thank you. Bye. Bye. kò are nǹkan Bye. Bye. Hi. wọ́n send message kó ti ṣe tán. Hmm? wọ́n send message. Yeah, someone went out there. This is Oh ah oh wọ́n máa jẹ́ kí orí fóònù kún olè email every time téèyàn bá ti I can off the email or can just be notification on them. Mm, leave it leave it. fún fún mi tì ẹni yẹn tí wọ́n ti Tolú kó tó ṣe tíì kọ́kọ́ bá kó àwọn pálí yẹn padà sókè ìwọ pé wọ́n ní ten days ni wọ́n sọ pé gbogbo àwọn pálí kó lè sókè mo tẹ̀lé bóyá máa bá wa ṣe léèrè kò tiẹ̀ nídìí gan kò nídìí. ilé tí ò bá ń ṣe ilé onílé nígbà tí ìyàwó oníṣe ká rẹ́ǹtì ilé ká máa ṣe bíi pé ilé wa we rent it. ó ti lọ báyìí wọ́n fẹ́ jẹun kí ni àní àní bẹ̀rẹ̀ tó lé ìjọ but make tea for me first but the older boy you run down no there is one cup there. Green tea, never. I need green tea. wáyà tó gbé wá yẹn gbogbo plug tó gbé wá yẹn ló kó sílẹ̀ nílé ó rí i pé gbogbo plug tó fi wù wá lẹ́yìn I don't like it kí ẹ̀ máa fẹsẹ̀ rìn kó máa fẹsẹ̀ gbá nǹkan èyí tó wà nínú ilé gan tí mo fi gbé mo rò pé iná tó máa tò sókè ni gbogbo àwọn kan tó wà nílẹ̀ yẹn gan yẹn wọ́n fi máa kó sí kí ló sọ. Thank you, darling.

Bye for now. Happy new weeks. Happy new week. No, not weeks. Happy new, happy news, happy Sunday and happy new weeks in advance. I have many things to do. But when people are in my house like that, when I have visitor and uh, I don't know them, they just came to feel something, you know, for the first time I go live. Just for for security purpose. So ìgbà tó dé la tan kámẹ́rà yẹn ìgbà tó lọ náà you see it's done bye for now we see you again.